ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú déédéé wòyí ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin mo sọ ti tèmi o dildo dàbí oko o ẹ ẹ lè fi dildo wé oko o ẹ ẹ lè fi sex toys wé oko o kò dáa ẹ ṣe adúrú ìyà lórí ọmọ kẹ́ má jèrè ọmọ o gbogbo ẹ̀dá tó bá ti concentrate lórí lórí dildo nìkan àbí sex toys nìkan ó ṣeé ṣe kí wọ́n fi kánsà gbẹ̀yìn ayé wọn lọ́jọ́ alẹ́ o ó ṣeé ṣe àwọn àrùn bíi diabetes bíi heart disease bíi obese ó ṣeé ṣe kó fi gbẹ̀yìn ayé wọn lálẹ́ o kó jẹ́ pé òun náà máa sìn lọ́jọ́ alẹ́ wọn o ẹni kì í ṣàwò àwọn àwọn nǹkan kan àwọn chemicals kan wà tí wọ́n fi ń ṣe dildo láti soften dildo àwọn bíi bisphenol eh, àwọn bíi pellet àwọn bíi bvc eh, bvc eh, àwọn chemicals yìí tó bá ti ní constant contact pẹ̀lú ara irú àwọn ara bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó padà ní cancer gbẹ̀yìn ayé wọn wọn ọlọ́run tó dá oko gan kò fi nǹkan kan ṣe substitute fún oko oko ni oko ń jẹ́ kò sí nǹkan tẹ́ lè fi oko wé tó bá lọ sí o ò lè fi dúdò o ò lè fi substitute oko kò possible ó kàn lè lo dídò bóyá tọkọ ò bá sílé láàrin ọjọ́ méjì má make dildo friend ẹ kó má bá padà ní cancer gbẹ̀yìn ayé ẹ àwọn chemicals kan wà tí wọ́n fi ń ṣe dildo tó jẹ́ pé bíi ẹ bíi plastic ni tí ò dẹ̀ da fún ara tó bá ti ní constant contact pẹ̀lú ara ẹ̀ dẹ̀ tendency pé èèyàn máa padà ní cancer gbẹ̀yìn ayé ẹ̀ àti àwọn sex toys apart from that ẹ mọ̀ pé àwọn faces of ìbálòpọ̀ tó jẹ́ arousal stage plateau stage orgasm stage resolution stage ṣe ráwọn stages yìí o ò lè achieve ẹ̀ tó bá ń lo dildo because àwọn stages yìí tó bá achieve àwọn stages nígbà tí ọkùnrin bá dú ẹ tó bá jí ẹ mọ́lẹ̀ dáadáa ìgbà yẹn ló máa ló máa ní àwọn àwọn bíi hormones bíi oxytocin àwọn hormones bíi àwọn hormones tó máa regulate mood ẹ àwọn hormones tó máa boost immunity ẹ wàá lè achieve ẹ wàá lè ní ṣùgbọ́n tó bá jẹ́ pé dildo ni o ò lè dé stage yìí débi wípé o máa lè get àwọn hormones yẹn ó ṣeé ṣe wọ tó bá ń lo dildo dildo tọ́ṣòrí ayé ẹ dídò pè control mood ẹ dídò lè boost hormone tó máa control mood ẹ dídò lè fún ẹ ní kò lè create hormone tó hormone tó máa ní tó máa create bonding fún ẹ o lè get ẹ through dildo apart from that gbogbo ẹ̀yin tẹ́ bá ti gbọ́kànlé dídò ó ṣeé ṣe kẹ́ máa fẹ́ cancer lògbẹ̀yìn ayé yín nítorí pé Ọlọ́run tó dá oko mọ̀ pé oko yàtọ̀ sí dildo tó tún wá rí flesh to flesh skin tó máa touch, wọ́ọ̀lù òbò ẹ ó ní nǹkan tó ń ṣe ní ara apart from that ìwọ tó bá ń lo dildo tó mọ tó ń lo tó ń lo dildo tó ń lo sex toy tó mọ bó ṣe ń clean ẹ ó ṣeé ṣe kó ní urinary uh, urinary tract infection ó ṣeé ṣe kó fi infection kó fi lò gbà ìgbésí ayé ẹ dildo yàtọ̀ sí okó nígbà okó dídó tíyàn bá ti dóko ó máa release hormones tó ń pè ní cortisol tó máa ń regulate stress ara obìnrin the more tó bá ṣe and okó dídó tí obìnrin bá máa reach orgasm to bá ń do ó lè lo bí abi fifteen minutes but obìnrin tó ń lo sex toys tó ń lo dildo orgasm to máa reach ó lè jẹ́ pé láàrin two minutes the more tí orgasm time ẹ tí damira time ẹ bá ṣe pọ̀ tó ló ṣe máa wà stress free tó tó o bá bó ṣe máa stress free tí dídámira ẹ tí ò bá tí táìmì yẹn ò bá gùn tó jẹ́ pé o kàn fi sex toys o kàn fi kún orí clitoris ẹ kíní kan o sáré dámira i am telling you o stress ò lè kúrò lára ẹ sórí kí ọkùnrin jí èèyàn kán fẹnu ńlá kán kí ọwọ́ bọ̀ kán fi ẹnu já kán ṣe gbogbo ẹ̀ tó fi máa ń prolong time tí obìnrin máa damira ó máa ń reduce stress level obìnrin ni so tíyàn kan bá sọ fún ẹ pé dídò àṣìṣe oko dídò ò lè ṣiṣẹ́ oko dídò máa kàn ó kàn máa kill ọ̀jẹ̀ for some time ó dẹ̀ máa padà fún ẹ ní cancer tó bá pọ̀ jù nítorí àwọn chemicals tó wà ń bẹ̀ tí wọ́n fi ń rí tó fi ń soften plastic yẹn tí ò fi ní gún ẹ lóbò dildo ò lè jẹ́ go through the four phases of eh, eh, ìbálòpọ̀ bíi arousal stage bíi plateau stage bíi orgasm stage bíi resolution stage dildo ò lè gbé ẹ débẹ̀ dildo ò lè jẹ́ hormones bí a bí oxytocin hormones tó bí a bí tó máa boost immunity ẹ hormones tó máa regulate mood ẹ dildo ò lè jẹ́ kó release ẹ so ẹ má tanra yín ìwọ tó o bá ti mú dídò lọ́rẹ̀ẹ́ rẹ gbìyànjú kó dẹ̀ rẹ́dì láti mú kánsà lọ́rẹ̀ẹ́ ìwọ tó o bá ti mú dídò lọ́rẹ̀ẹ́ gbìyànjú kó rẹ́dì láti ní heart disease lọ́rẹ̀ẹ́ torí àwọn àwọn àwọn chemicals tó fi ń ṣe àwọn nǹkan tó fi ń ṣe àwọn sex toys yìí kò dá kó máa ní constant contact pẹ̀lú èèyàn all the time ọlọ́run tó dá oko kò fi gbákejì sí o ọlọ́run ò fi gbákejì sí oko ọlọ́run ò fẹ́ àyè igbákejì lẹ̀ fún oko béèyàn kan bá sọ fún ẹ pé oko òun láti wò bo irọ́ ni nítorí pé ilẹ̀ tó bá ibi tó bá filẹ̀ tó bá tó bá gbin nǹkan kan sí oríṣiríṣi e, e, oríṣiríṣi nǹkan ló máa jẹyọ níbẹ̀ lára ẹ̀ ní cyst lára ẹ̀ ní nǹkan kan akọ̀bẹ̀rẹ̀ sí ní takókó sínú òbú ẹ̀ jẹ́ kí n sọ fún ẹ dídò lè ṣiṣẹ́ oko lára o tó bá ti tó bá ti get ara used to sex toys and dildo mọ̀ wípé cancer ló fi ń ṣeré lọ́jọ́ alẹ́ mọ̀ wípé àwọn àìsàn àwọn physical health problems àwọn àìsàn àwọn àìsàn burúkú òun ló fi ń ṣeré lọ́jọ́ alẹ́ kò sí nǹkan kan bí kò ṣe wípé àwọn chemicals tí wọ́n fi ń produce àwọn kinní yẹn kò dá kó máa ní constant contact pẹ̀lú ara èèyàn ní all the time dídò kò lè represent oko o dídò kò lè ṣe iṣẹ́ tí oko máa ṣe o oko apart from wípé bóyá tó bá ní infection látọ̀dọ̀ ọkùnrin tó dẹ̀ ti treat ara ẹ̀ wá wà òkè okó ò ní fún ẹ ní cancer but dildo á fún ẹ ní cancer tó bá ti tó bá ti wà too used to it tó ti make ẹ your friend ó lè fún ẹ ó lè padà fún ẹ ní cancer kò ṣe pé dildo yẹn gọgọ ló fún ẹ ní cancer bí kò ṣe àwọn chemicals tó ti dàpọ̀ mọ́ dildo láti ṣe dildo so dildo ò lè represent kò lè kò lè replace okó dildo wà fún wípé kó lò ó bóyá tó kọ ẹ bá travel ọjọ́ méjì dildo wà fún wípé kó ẹ ẹ ẹ bóyá yíwà àtọkọ ẹ bá fẹ́ ṣeré àwọn sex toys ẹ lè jọ lò ó bọ̀ wípé ọlọ́dún márùn-ún ò lè lo díódò o sàkátà pàrà làgbàlagbà èmi á sí tọ́ o ò lè lo díódò ọlọ́dún márùn-ún o o ò lè lo dídò ọlọ́dún mẹ́wàá o èmi ò mọ nǹkan tó o fẹ́ ṣe sí o ẹ̀yin ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá ti ń lọ ẹ má fọkàn sí pé ìyàwó yín máa lo dídò because ọkùnrin tó bá ní kó o lo dídò tó bá padà ní cancer á dóbò míì Adobo mi o èmi ò èmi ẹ mọ̀ pé èmi tó bá sàkátà pàrà làgbàlagbà tèmi ń sítọ́ tó bá kọjú sí ẹ̀kọ́ ta tó bá kọ̀yìn sí ẹ̀kọ́ ta tó bá kẹ̀yìn ìwọ nìkan tẹrù ara ẹ pa dildo ò lè replace oko permanently tó o bá fẹ́ ní cancer dildo ò lè replace oko permanently nítorí àwọn àwọn chemicals tó wà lára àwọn sex toys tó wà lára dildo kò lè fi replace okó o lè fi o lè fi sex toys tó ńlá òbò kó fi replace ẹnu àbí kó fi replace finger to máa fi finger òbò o lè fi ṣe o dildo lè and lẹ́kì sọ fún ẹ to bá sọ pé òun lo dildo òun lo sex toy stress ò lè kúrò lára ẹ torí àwọn sex toys yẹn vibrators yẹn especially o lè loju two minutes lọ tó máa fi come kò lè reduce stress ara ẹ̀ the more tí time to máa fi come bá fi long si. the more ni stress ara ẹ̀ máa fi ni stress ara ẹ̀ máa fi free si. so o ò lè o stress ò ní kúrò lára ẹ̀ tó bá jẹ́ the type tẹ pé sex toys lo fi ń come o kò le rí kò lè alleviate stress ẹ̀ To ba jẹ́ the type to ń lo dildo o ò lè fi okó replace dildo o o má go to ba ti di pe. o ti make dildo your permanent frame gbìyànjú kó o prepare sílẹ̀ fún cancer prepare sílẹ̀ fún cancer because àwọn àwọn chemical uh, uh, chemical kinní tó wà ní tó fi ṣe é tó tó gbúdọ̀ máa ní constant contact pẹ̀lú ara wa o mo sọ ti tèmi o mo wí tó o ẹ ò lè make dildo your permanent friend you cannot make sex toys your permanent friend o ń láti ní time tó máa lò sí o ò lè substitute okó pẹ̀lú dildo o ò lè sọ wípé tó o bá roko dildo àṣìṣe oko dildo ò lè ṣiṣẹ́ oko dildo ò lè ṣiṣẹ́ oko flesh yẹn ó ní nǹkan tó ń ṣe nínú òbò àtọ̀ tó ń dà sílẹ̀ sínú òbò ó ń replenish òbò ni ó ń rejuvenate òbò ni ó ń dá nutrient tó ti sọnù nínú òbò padà sínú òbò ni bó o bá fi dídòdó rẹ ní dọ̀la the worst tó lè ní ni kó lọ mú dídò àrùn àwọn èyí tó lè rọmi sí tó yá wo wá press omi yá wá ṣe ṣọ̀rọ̀ sínú òbò ẹ bí ìgbà tábà ni wọ́n dàtọ̀ sí ẹ lóbò omi yẹn máa dà ní kò sí nutrient kankan tó fẹ́ gẹ́ǹtì nínú ẹ̀ àtọ̀ tí ó ń dà sínú obìnrin lóbò ó ní ohun tó ń ṣe lára wọ́ọ̀lù òbò obìnrin you cannot make dodo your permanent friend health kò ní any health benefit health hazards no ní not even one not two kò ní kankan tó fẹ́ short substitute ni dildo wà fún bóyá láàrin ijọ́ méjì tọkọ ẹ̀ ò bá sílé bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tọkọ ẹ̀ fi replace ọkọ but you cannot make it a permanent ways of getting yourself down of reaching orgasm bẹ́ẹ̀ no ni sex toys àjẹ́bẹ́ẹ̀ stress ló máa pa ẹ́ ire